بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد أقول فون الله الله سبحانه وتعالى عليكم كي الله وبعد الله وبعد بأكبر النبي صلى الله عليه وآله وسلم كبر على ليات الصحابة أجيبين كوكوانات أن تلي لنا النبي صلى الله عليه وآله وسلم أتوجه موالين واتتدي أجبين القيامة oníbèrèbèrè wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ahsan allahu ilaikum ya mashayikhana fi hadhihi almajmu'a taqulu ihda akhwati anna ha'ula'i alladhina yuhadhirun ìtí mo fẹ́ kà yìí màá máa ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan nínú nǹkan yẹn torí ẹ̀rọ wà nínú nǹkan tí wọ́n kọ yìí náà so تقول إحدى أخواتي أن هؤلاء يحذرون سو الذين لا يكوهم أن هؤلاء الذين يحذرون عن استماع استماع عين لا يكوهم سو عن استماع أشرطة الدكتور عبد المجيد لارو هم متشددون ومنهجهم أن يعفي يعني سنبركة منذرون بان كتب يختلف من سبيل سلفنا الصالح وتقول أيضا أن دعوتهم لا تقوم بالحكمة والموعظة الحسنة ماذا تنصحها ماذا تنصحها وسائر السنيات جزاكم الله خيرا وعليكم السلام ورحمة الله وبركاته آه، ني ní ìdáhùn لين تموتي náà سلاما tí وبيتو ti dáhùn sálámà oníbèrè àwọn ní kí ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa sí yín kọ́lọ́run ọba kó ṣe dáadáa pẹ̀lú yín ẹ̀yin àfáàwà ní orí gúrúùpù yìí wọ́n ní ìkan nínú àwọn ọmọ ìyá wa wọ́n ní ìkan nínú àwọn ọmọ ìyá mi ó sọ wípé dájúdájú àwọn tí wọ́n ń wọ̀nà àwọn èèyàn níbi mímá gbọ́ késẹ́ẹ̀tì Dr. Abdulmajid Alaro ó ní pé àwọn wọ̀nyí olùmẹ́sìn lè koko ni wọ́n ó ní kankankan ẹ̀dá ni wọ́n ó ní ìlànà wọn tí wọ́n dẹ̀ ń rìn so wọ́n bracket ẹ̀ pé monzirun ṣùgbọ́n àwọn kan tó gbà lérò ni pé olùkìlọ̀ ni àwọn jẹ́ pẹ̀lú nǹkan yìí pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ yìí torí pé muzir ẹni tí ń kìlọ̀ nìyẹn tó bá ní muzirun àwọn tí wọ́n ń kìlọ̀ tí wọ́n jẹ́ olùkìlọ̀ lọ́kùnrin nìyẹn so nítorí ẹ̀ mo sáwò pé bóyá nǹkan tó súnmọ́ kí wọ́n gbà lérò náà nìyẹn bẹ́ẹ̀ nǹkan yẹn gbólóhùn yìí kò kò ná sábà kò bá mu tó kó wà ní dubai ṣùgbọ́n àgbọ́yìn nǹkan tó sàn náà ni pé manhaj àwọn tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn láti máa gbọ́ lẹ́kṣọ̀ ẹni tá a dárúkọ yìí wọ́n ní manhaj wọn yàtọ̀ sí manhaj àwọn salafuna salih àwọn ní bákan náà ọmọ ìyá yìí ń sọ wípé ń sọ bákan náà wípé wípé pé àwọn wọ̀nyí wọn kò dúró kò dúró sórí ọgbọ́n àti wáàsí tó rẹwà tó dáa wọn àgbépèpè yẹn sórí agbọ́nrin yẹn wọ́n ní kí ni. Kini, ẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ sọ ní ìmọ̀ràn fún arábìnrin yìí àti àwọn obìnrin tí wọ́n jẹ́ onísúnnà tó kù kí ọlọ́run bá lọ́sọ̀ àṣàrà kí bá sọ yín lẹ́sàn-án rẹ̀. náà ní tó jẹ́ ìmọ̀ràn fún arábìnrin yìí alákọ̀ọ́kọ́ ansahuha bi taqwa Allahi subhanahu wa ta'ala máa gba obìnrin nímọ̀ràn láti páyọ̀ ọlọ́run bá lọ́sọ̀ subhanahu wa ta'ala lórí nǹkan tí ó bá fẹ́ sọ nítorí pé ká mọ̀ yìí pé gbogbo àwọn nǹkan tá a bá sọ àwọn nǹkan tá a bá ṣe àtàwọn nǹkan tá a bá ní láti sọ́kàn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa gbé wa dìde lórí ẹ̀ ó dẹ̀ máa béèrè ẹ̀ lọ́wọ́ alọ́jọ́ gbẹ̀dẹ̀ kíyàmà ṣẹ̀ríà ò fún wa nígbà láàyè láti sọ tó bá ti wù wá so ṣẹ̀ríà dè wá kó jẹ́ sí pé ìpáyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti máa sọ̀rọ̀ òun láfi máa ṣiṣẹ́ òun láfi láti sọ́kàn ṣẹ̀rí àdẹ̀jẹ́ pé wá wípé wọ́n àwọn kan tá a bá sọ àwọn kan tá a bá ṣe àwọn kan tá a bá ń láti sọ́kàn rẹ̀ nǹkan yẹn kò parí sílé ayé yìí wọ́n máa gbé wa di lọ́jọ́ gbèrà kìyàmà láti béèrè àwọn nǹkan yìí lọ́wọ́ wa. nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn kí ẹni yìí páyọ ọlọ́run ọba subhanahu wa ta'ala gan. nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni pé kẹ́ni yìí lọ gbìyànjú láti kẹ́kọ̀ọ́ nípa manhajú àwọn sálàfù sálíhì kó lọ kẹ́kọ̀ọ́ láti gbàgbọ́ yìí manhajù yẹn tó bá kẹ́kọ̀ọ́ so àwọn kan tó ń sọ yìí yóò hàn sí pé ó yàtọ̀ sí bí ọ̀rọ̀ ṣe rí yóò rí wípé àwọn tó ń fi ẹ̀sùn kàn yìí wọn yapa sí manhajù àwọn salaful umma so ṣùgbọ́n ẹni tó ń sọ̀rọ̀ yìí rè ẹni tó yẹ pé ó ó ti pàdánù àwọn ìmọ̀ kan tó yẹ kó ní nípa ìmọ̀ sunna tọ́jú àwọn usulu sunna eléyìí tó yẹ kó gbọ́ yìí tí kò gbọ́ yìí so nítorí ẹ̀ máa gba ọmọ ìyá náà nímọ̀ràn láti lọ kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn nǹkan ẹlẹ́ẹ̀kejì nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí máa gbọmọ ìyá náà nímọ̀ràn òní kó jìnnà sí fẹ́nu so kó jẹ́ ẹni tó yẹ pé òun wá òdodo kò ń ṣe pé ìfẹ́nu òun ló fẹ́ pèpè sí àbí pẹ̀fẹ́nu ló fẹ́ dáàbòbò kó jẹ́ ni ó tóbi jù lórí ẹ̀mí rẹ̀ láti pèpè sí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìṣe pàtàkì gan tí ọmọ ìyá náà bá fẹ́ là á níbi gbogbo àwọn fẹ́nu àti ìrújú nàmìlẹ́yìn náà kí wá ṣàlàyé ṣókí lórí ẹ̀sùn tí ọmọ ìyá yìí fi kan àwọn tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn láti máa gbọ́ lẹ́kṣọ̀ Dr. Abdulmajid Alaru ó tilẹ̀ jẹ́ sí pé wọ́n ti kúrò ní dr nsìn wọ́n ti di professor Abdulmajid Alaru tí ọmọ ìyá náà ní pé àwọn wọ̀nyí àwọn tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn kí wọ́n máa gbọ́ àwọn késẹ́ẹ̀tì ẹni tí a dárúkọ yìí pé alákatakítí ni wọ́n aláṣejù ni wọ́n ẹ̀sùn àkọ́kọ́ nìyẹn ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ni pé manhaj wọn yàtọ̀ sí manhaj àwọn sálàfù sọ́ọ̀lì ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni pé dáhàwá wọn wọn a máa gbé kalẹ̀ pẹ̀lú hikma wọn a gbé dáwà wọn kalẹ̀ pẹ̀lú ọgbọ́n wọn a gbé dáwà wọn kalẹ̀ pẹ̀lú wáàsí tó rẹwà. àwọn ẹ̀sùn mẹ́ta làwọn ẹ̀sùn tí arábìnrin yìí tí ó fi kan àwọn tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn láti máa gbọ́ lẹ́kṣọ̀ ẹni tí a dárúkọ yìí. naam tí èèyàn bá fi ẹ̀sùn kàn yàn báyìí nínú ìdájọ́ ṣẹ̀ríà nǹkan béèrè ni pé kí lẹ̀ rí lórí gbogbo àwọn ẹ̀sùn tó fi kàn yàn torí pé a ò kàn ní fẹ̀sùn kàn yàn lásán ká sì gbà lọ́wọ́ ẹni tó fẹ̀sùn kàn yàn bẹ́ẹ̀ àyàfi tẹ́ni ẹ bá mẹ́rin wá lórí pé ẹ̀sùn tí mo fi ka àwọn tí mo ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí rèé tí mo fi sọ wípé bàṣírí nìyẹn so eléyìí báyìí ni ọ̀pọ̀lọpọ̀ yòókì ń mà so eléyìí báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn kì í ní farabalẹ̀ lé lórí eye ìfẹ̀sùnkanyàn ń kọ́ ni wàhálà ibi tí wàhálà wà ní pé kò má rẹ̀ rí mú wa láti fẹ̀sùn yẹn múlẹ̀ ibi tí wàhálà wà nìyẹn so kò sì fẹ́ káwọn èèyàn gba nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ láì ṣe pé o mẹ́rin wá lórí ẹ̀ pé tó o bá ti wá lè fẹ̀sùn kàwọn èèyàn tó o bá ti lè mẹ́rin wá sòrò ẹni bẹ́ẹ̀ ó ti tayọ àlànà ṣẹ̀rí àníyẹn so tẹ bá wo ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta yìí nítẹ́ni yìí tó gbé ẹ̀sùn yẹn lé lórí òun ni pé téèyàn bá ti lè ń ṣe tàbí téèyàn bá ti lè ń ṣèkìlọ̀ fáwọn èèyàn pé ká má gbọ́ kíṣẹ́ ti ẹni tó dárúkọ yìí o irú ẹni bẹ́ẹ̀ ti di mutashaddidu nìyẹn irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti yàgbá sí manhaj àwọn sálàfù sọ́ọ̀lì nìyẹn irú àwọn bẹ́ẹ̀ wọ́n ṣe dáwà bil hikma wal maw'izati al hasana nìyẹn nǹkan táwa béèrè ni pé ìjọsùnwọ̀n tọ́nà bá àlékẹ́lá gbé kalẹ̀ táàfin mọ mutashaddidu lélẹ́yìí kọjá sí pé ẹnìkan lágbé kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ti wá ní ṣe tahadhiru nípa ẹni ẹ ti di mutashaddid ó ti di alákatakítí ẹnikẹ́ni tí bá ti ń ṣe tahzir tó bá ti ń kìlọ̀ fáwọn èèyàn nípa gbígbọ́ kẹsẹ̀tẹ̀ ni ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìtí rìn lànà tó yàtọ̀ fún lànà sálàfù sọ́ọ̀lì ẹ̀ nìyẹn ẹni tí bá ti ń tó bá ti ń kìlọ̀ fáwọn èèyàn ká gbọ́ kẹsẹ̀tì irú ẹni bẹ́ẹ̀ ẹni ẹ ti di ẹni tí ò ṣe dáwà pẹ̀lú hikma àti mawon izatu alhassan ni ṣé ń tọ́lọ́wọ́n bá àlekẹ́ ọlá ṣé òṣùwọ̀n yìí lọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ tó ẹ́ rí i pé ìṣesí àwọn wa yùwáàdì àlè ẹni tá a gbé kalẹ̀ yẹn òun láfi wọn ní tá a fi máa báwọn èèyàn àti tá a máa fi báwọn èèyàn ṣọ̀tá eléyìí báyìí wallahi hezbiya nìyẹn so kò ń ṣèyàn nìkan èèyàn lè gbé lànà kan náà kalẹ̀ bẹ́ẹ̀ tó yàtọ̀ gbé ìròrí kan náà kalẹ̀ bẹ́ẹ̀ tó yẹ wà lóbi ìròrí yẹn tó bá wà pẹ̀lú yẹn lórí ìròrí yẹn òun máa bá òun máa sí òun ẹni tó bá fi lè tako yàn lórí ìròyìn yẹn èèyàn máa bá sọ̀tá èèyàn máa kórìíra rẹ̀ èèyàn ó sì máa èèyàn ó sì máa bà lórúkọ jẹ́ téèyàn bá ti ń ṣerú nǹkan báyìí ẹgbẹ́ nìyẹn níta ń pè ní hizbiya ni ohun gangan ló hàn ní inú ọ̀rọ̀ ẹni yìí ẹni tí a lè gbé kalẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ sí wípé òun láfi máa sòsùn wọn pé ẹni tó bá fi lè ṣe tahzir tó bá fi lè kìlọ̀ fáwọn èèyàn pé ká máa gbọ́ kéṣẹ́ tẹ̀ àbí ká máa gbọ́rọ̀ rẹ̀ ká máa tẹ̀lé kí wọ́n sì máa kí wọ́n kí wọ́n sì máa kó jẹ́ sí pé wọ́n máa bá wọ́n máa bá ṣọ̀rẹ́ wọ́n sì máa bẹ́ni tí bá ń bá ṣọ̀rẹ́ ṣọ̀rẹ́ wọ́n sì máa bẹ́ni tí bá ń bá ṣọ̀tá ṣọ̀tá òun là nábì sallallahu alayhi wa alihi wa sallam ànábì nìkan òun là lè ṣe tààsùbù fún ìgbà wo ló di manhajù ló di ìgbà wo ló di ìlànà alùsùnàtul jamaa wípé á gbé ẹnìkan kalẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni o alladhina yuhadhiruna an istimai ashritati an istimai ashritati duktur fulan ẹni tó bá ti lé ń kìlọ̀ pé kẹ́ ẹ má máa gbọ́ kíṣẹ́ẹ̀tì lágbájá báyìí irú ẹni bẹ́ẹ̀ aláṣejù ni so àṣejù tó wá ṣe inú ẹ̀sìn náà ni pé ó ń kìlọ̀ pé kẹ́ ẹ má gbọ́ kíṣẹ́ẹ̀tì ẹnìkan báyìí ha ẹ rí i pé eléyìí báyìí ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó wọ́ gidi gan ni tó yẹ pé àní gbọ́ lẹ́nu ní sọ́nà kan àwọn ẹlẹ́gbẹ́ la máa gbọ́rù ẹ̀ lẹ́nu wọn ẹni tí bá ti lé so ẹni yẹn gangan ni aslu táàfin máa ma ẹni tó bá ti wà lórí ìlànà àlùsùnà oyè bá ń sẹ ẹni yẹn ẹni yẹn ti wá di asulumin usuli sunna ẹni yẹn ti a ti sọ ẹni yẹn gẹ́gẹ́ bí ìpìlẹ̀ kánú ìpìlẹ̀ àlùsùnà téèyàn gbọ́dọ̀ tako téèyàn gbọ́dọ̀ yapa rẹ̀ àfi ká pé ẹni tó bá ti yapa rẹ̀ ti kúrò lórí ìlànà àlùsùnà ṣẹ̀ṣẹ̀ jama nìyẹn so àti pé tàbá tí wá ń tàbá tí wá ń sọ wàmù yẹn pé ẹ má gbọ́ lẹ́kítọ̀ ẹni yẹn o irú ẹni bẹ́ẹ̀ àwọn tí bá ti ń wọn àṣẹ dáwà ẹ má gbọ́ lẹ́kítọ̀ ẹni yìí so wọn ṣe dáwà pẹ̀lú mau'izatul hasana nìyẹn so ṣe kí wọ́n pè ní mau'izatul hasana tó fi jẹ́ sí pé ẹni tí o bá ti sọ fún àwọn yẹn pé ẹ má gbọ́ lẹ́tọ̀ ẹni yẹn o ó kò ṣe dáwà pẹ̀lú àní mau'izatul hasana nìyẹn ẹ rí i pé wàláhì ẹni tó sọ̀rọ̀ yìí ó ní ìdí kó túbà gan lọ́sọ̀rọ̀ lọ́wọ́ bàbá subhanahu wa ta'ala ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ púpọ̀ ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ púpọ̀ ìkàtà ń pè ní hikma òní sunna tá ń pè ní hikma nìyẹn òun náà ní nǹkan tó ṣe déédéé súnà nàbí sallallahu alayhi wa sallam al-mau'izatul hasana òun náà ni wá sí ilé tó jẹ́ sí wípé wọ́n gbé kalẹ̀ lórí ẹ̀rí nínú àkìtàbà ti súnà wá sí tá sí fáwọn èèyàn tó jẹ́ sí pé mau'izah yẹn á mú wá sí yẹn á mú nínú tírà Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala á mú nínú súnà nàbí sallallahu alayhi wa sallam lórí àgbóyà àwọn salaful umma á dẹ̀ sí lásìkò tó yẹ ká ṣe àti bó ṣe yẹ ká ṣe níbàámu sí bí ẹnì kọ̀ọ̀kan ṣe ní bùkátà sí ẹni tó bá yẹ ká rọ̀ pẹ̀lú ẹ̀ á rọ̀ pẹ̀lú ẹ̀ mọ́wáyídọ̀ hasanan yẹn hikima sì nìyẹn ẹni tó bá yẹ ká lè pẹ̀lú ẹ̀ á lè pẹ̀lú ẹ̀ hikima nìyẹn mọ́wáyídọ̀ hasanan nìyẹn ẹ̀dá gbẹ̀ni hikima òun náà ni alínu fi mawdi'ihi wà ṣídàtú fi mawdi'iha ká lẹ̀ níbi tó yẹ ká rọ̀ níbi tó yẹ ká ti rọ̀ ká lè níbi tó yẹ ká ti lè so ká gbé gbogbo nǹkan sí ààyè ibi tó yẹ kí àgbè sí nǹkan tẹ́ ń pè ní hikima nìyẹn so yé so ṣe ti wá rí i pé ọmọ ìyá yìí ṣàṣìṣe gan báyìí ó dẹ̀ jẹ́ nǹkan tó báyàn nínú jẹ́ púpọ̀ ni pé a sì tún rírú àwọn nǹkan yìí láwùjọ wa bí dáwà sunna bóyá ti fọ́nká tó bí dáwà sàlàfíà sì ti fọ́nká tó ó bà nínú jẹ́ pé àwọn èèyàn sì tún wọ́n sì tún wà nínú àìmọ̀kan báyìí nípa ìtànpè ní dáwà sàlàfíà kódà gan ìsọ pé kéèyàn má gbọ́ lẹ́kítì òyìn kan ìyẹn gan lè jẹ́ hikima ó sì lè jẹ́ mọ́ ìzọ̀ hasana tó bá jẹ́ sí pé ìgbọ́ lẹ́kítì yẹn léwu fáwọn èèyàn tó bá yẹ pé nǹkan yẹn lè kó báwọn èèyàn so ìmọ̀gbọ́ lẹ́kṣọ̀ ẹni yẹn ká sọ pé ẹwà nígbà tá a ti rí ẹni yìí báyìí ẹ má gbọ́ lẹ́kṣọ̀ rẹ o ìyẹn lè ṣe kíni ó lè ó lè a pè yẹn gan ní alhikmatu wal maw'izatul hasana so látara báyìí rè àmì ò bá ìbá gbìyànjú láti ṣe wáàsí fún ọmọ ìyá yìí ládẹ̀ ti rọ̀ kódà wọn kò ja ìfẹ́ nú lógun so kódà gbìyànjú láti sí ẹ̀mí rẹ̀ kó sí payá ẹ̀mí ẹ̀ láti gba òdodo wọlé ṣùgbọ́n àwọn sẹ́ńtẹ́ni yìí sọ yìí sì ìfẹ̀sọ̀kànni lásán tí ò ṣẹ́rí lórí ẹni tó yẹ báyìí sí so tó yẹ sí pé kódà gan ó ń ṣe ó ń ṣe àfihàn ẹni yìí pé ìròrí ẹlẹ́gbẹ́ ó wà pẹ̀lú ẹni yìí èdè tó yẹ sí pé ó burú gidi gan kí a máa fẹ́rù òrí bẹ́ẹ̀ sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala so àyè má gbọ́ kíṣẹ́ tán bá ní kí èèyàn má gbọ́ kíṣẹ́ tèèyàn kan nǹkan tábìlì awa wò àwa gbé nǹkan yẹn nígbà bá sọ pé ẹni yẹn ṣe àwa gbé sórí òṣùwọ̀n àdìkítàbù wa sunna só tó nǹkan tí a lè fi sọ pé kéèyàn má gbọ́ kéṣẹ́ tẹ̀ mọ́ tó bá ti lè mẹ́rin wá lórí pé ẹ jìnnà sí kéṣẹ́ sí lágbájá ẹ má gbọ́ tán bá ti lè mẹ́rin wá lórí ẹ̀ so dandan ni ká gbà dandan ni ká sì tẹ̀lé márùn yẹn torí pé ẹni tó ń fún wa ní márùn yẹn ẹni tó ń kìlọ̀ fún wa yẹn ó ń dáàbò bo ẹ̀sìn wa ni ó dẹ̀ ń gbìyànjú láti dáàbò bo ayé àtàkìyàmọ̀ wa báwo ni ò ṣe ní bàjẹ́ òun lẹ́ni yẹn ń ṣe so àní rẹ ni ẹgẹ́ bí ọ̀tá ara ní ẹ wọn àṣẹ máa wá sí pẹ̀lú hikma àti máa ń zọ hasana àṣefẹ́nu la fi ṣèdájọ́ ọrú yẹn ni àbí ẹ̀rí la fi ṣèdájọ́ ọrú yẹn àbí fẹ́ ẹ rí pé kì í ṣe ẹ̀rí lẹni tó ṣèdájọ́ ìfi ṣèdájọ́ ìfẹ́nu rẹ̀ àti fẹ́ tó ti ní sí èèyàn kan wípé ẹni tí bá ti ń bẹ nìyí tí bá ti tó bá ti wà òkè pẹ̀lú ẹ̀ òun lò máa bá ṣe lò máa yọnu sí lò máa dùnnú sí ẹni tí bá ti lè ń takò àbóníkàwọn èèyàn má gbọ́ kíṣẹ̀ òun máa ma ẹni bẹ́ẹ̀ ló kọjá òun máa fẹ̀sùn kàn ní ẹwẹ̀sùn mẹ́ta tó lágbára tẹ̀lé ìfi kan àwọn èèyàn tó jẹ́ sí pé ìpèpè wọn tó ìgbèpò wọn lálàáfíà so mo bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fún kó kó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó jẹ́ kí a mọ̀ lódodo kó jẹ́ ká lè tẹ̀lé kó lè jẹ́ ká o yọrọ ní ọ̀rọ̀ kó ká lè ọmọ ìyá tí fi àdánwò yìí kàn náà kọ́lọ́mù bàlọ́ sọ́ba àti alákọ̀dá nǹkan bá wà lá ojú ọmọ ìyá náà eléyìí tí ó hàn ní pé ọmọ ìyá yìí nífẹ̀ẹ́ sìn ṣùgbọ́n nǹkan ti dàrú má ọmọ ìyá náà lọ́wọ́ so irú ọmọ ìyá náà rèé sunna ti di bídà lójú ẹ̀ bídà ti di sunna lójú ẹ̀ ma'arufu ti di munkar munkar ti di ma'arufu yẹn ni pé n tó da ti di n tí ò da lójú ọmọ ìyá yẹn n tí ò sì da ti di n tó da lójú ẹ̀ ṣùgbọ́n ọba kúrò àwọn kì í kí ó làwákùn bí aburú tó bá rí báyìí àtàwọn míì assalamu alaikum warahmatullahi wabarakatuh